ìgbà tó òyìnbó dé nàìjíríà ọba gbé yorùbá wọn ní system kankan system tiwọn ẹbọ lásán ni iná ló ṣe rọ̀ wọ́n lọ́rùn láti gbalẹ̀ yorùbá pọtùgbà tí wọ́n lọ tí wọ́n dé northern part of the country wọ́n làwọn bá pé wọ́n ní system tí wọ́n fi ń ṣèjọba fúnra wọn system wọn àti judiciary wọn àti gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lọ́dà àwọn ọ̀kan faramọ́ kí wọ́n máa pààyàn kí wọ́n máa géèyàn lọ́wọ́ kí wọ́n máa sọ̀yàn lóko ni ẹ gbé sẹ̀ríà yẹn wọ́n gbé sí tertiary level wọn ò jẹ́ kí wọ́n lò títí dé final level final law wọn ò jẹ́ wọ́n lò nígbà tó yìnbó wa ẹ rí i pé bẹ́ẹ̀ náà lọ́sẹ̀kù káwọn stéètì kan tó láwọn yarí àwọn tó lò final law tó àti tẹ́sárì àti pínà kò sí ìtawà nílẹ̀ Yorùbá wọn ń wò pé kẹfìrí gbogbo wa àfi kẹ́ lọ kọ́sítọ́márì a sì ti ń ké látijọ́ yìí àwọn mùsùlùmí Yorùbá bígbà tí ọ̀sẹ̀ mi lára wọn ó yẹ káwa náà ké ó yẹ kẹ́ ẹ dá sẹ̀rí akọ̀tù sílẹ̀ kódà kó ṣe fún tẹ́sárì level ibi tá a ti máa sọ̀rọ̀ nípa ìlú tá a ti máa sọ̀rọ̀ nípa ogún tá a ti máa sọ̀rọ̀ nípa àtúnṣe yíyanjú awọ lórí Ọlọ́run sọ anabi sallallahu alayhi wa sallam sọ àbáwọ̀ lẹ́tọ̀ọ́ tiwa ni sẹ́rú làwa lórílẹ̀‐èdè wa ni lóbi jẹ́ kẹ́tẹ́ máa tún sọ̀rọ̀ pé ká mú sẹ̀rí àwa sílẹ̀ yorùbá náà àwọn lèmọ́mù lèmọ́mù yorùbá ló dùn án nínú nínú ẹ má sọ̀rọ̀ sẹ̀rí à ń bí. ok gbàtọ́ pọ̀ daran lẹ́yìn ẹni tó ń ṣe sí náà ò ní fẹ́ sẹ̀rí àṣà ẹni tó sì ń ṣèjàmbá òní fẹ́ ṣẹ̀ríà babaláwo òní fẹ́ ṣẹ̀ríà sẹ̀mọ̀ yóò sì ogun kálukú wọn ìdínú tó so pe keep Nigeria one bó wọn ṣe ń lo nǹkan kan tó jẹ́ ìwọ níbòmí tó àwa mùsùlùmí yẹ káwa náà gbóhùn sókè a láti ní court irú èyí tí A level a gbàtà bá ti níta alákọ̀ọ́kọ́ àti jàfútẹ́lẹ̀ kejì kò ní sòrò ma ọjọ́ yìí sì ti pẹ́ àtijọ́ nàìjíríà ti ló ń gbòmìnira lọ́dọ̀ òyìnbó tó jẹ́ pé èrò orí òyìnbó náà ló tún kù lórí rẹ̀ àwọn ò lè dá tiwa àlè dánú wa rò torí di ẹlẹ́yìí àwọn àjókòó tó wà fún àti ṣàtúnṣe yùn tí wọ́n ń pè ní ìjókòó ṣẹ̀ríà nílùú kọ̀ọ̀kan ó pàtàkì ká sì mójútó ká má jẹ́ ó parẹ́ so níbẹ̀ yẹn tó bá ṣẹlẹ̀ yìí pé àárín ọkọ àtìyàwó kan kò lè dámáránmá tẹ́yìn bá túká ó túká náà níjókòó sẹ̀rí àti láwọn mọ́sálásí ńláńlá àlùkò kan àbí tẹ́ bá fi jókòó sí yẹn tẹ́ bá túká ó túká nù but under condition kó jẹ́ pé àwọn ìjọ ọmọ jókòó ń bẹ̀ mọ sẹ̀rí à wọ́n mọ òfin ọlọ́run kì í kàn ṣe pé bóyá mo mọ lárúbá díẹ̀ kan èyí ṣe pé mo kọ́ kí súkẹ́súkẹ́ kan wọ́n jẹ́ pé mo òfin ọlọ́run torí pé tí nǹkan bá dàrú èyí ṣe pé máa fóònù ẹnìkan pẹ́ fẹ́ yanjú ẹ̀ ẹ̀yin gangan fúnra ara yín ṣe bá dájọ́ ni adájọ́ ní ní tertiary level local level láti ṣàtúnṣe ẹ mọ tẹfilé ṣàtúnṣe láti pé wọn ò ní fẹ́ra ọmọ ọ yẹ kẹ́ ẹ mọ tí ó yín lọ́bẹ̀ so eléyìí ó pàtàkì nínú ọ̀nà tóbìnrin tó sì lè lọ òun náà ni alkhulur kó bọ́ ọkọ sílẹ̀ toríjọ́ tó ti lọ́kọ ó dàbí ìgbà tó gbé wọ̀ ni èèyàn á sọ pé mo fẹ́ bọ́ sílẹ̀ obìnrin lè bọ́ kọ́ lẹ̀ kì í ṣe jíjáwèé tí wọ́n ń jáwèé o ọ bọọlẹ tọ́ba wa bọọlẹ àwọn charges tọgbọdọ mú wa náà ni pé sọdáàk tọkọ fún ọ ọ̀dà padà ó kéré ní ara sọdáàk òun náà sì níjọ́ tó mú mú mú àbí òye gbogbo oṣù tó kó lọ oṣù bíi two hundred lọ gbogbo ẹja ara sọdáàkì tó sanu gbogbo ẹni wọn san padà tó bá tilẹ̀ san padà máa tún sọ ikpe kò sí ní tó burú kò sí ko tó burú ìgbé kó kọ́kọ́ kó béèrè ní tó fún lọ àbí òye wa ọkọ lè béèrè ju fún yàwó lọ padà ra padà òmìnira níṣẹ́ ọkọ sọ pé ọtọ́ bá ti san ten million there is no problem you can go ah onítàwọn bá ta gbogbo ilé family àwọn kò lè ka àjẹpẹ́jọ́kù ẹ̀hẹ́n so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o eléyìí kí lorúkọ rẹ̀ khulu ẹjẹ́ wa kíyèsí o gbàtà wọn náà máa ń fẹ́ yàwó ẹjẹ́ ajẹ́ kí n tá a máa fún àwọn ìyàwó yẹn kọ̀rọ̀ra kọ̀rọ̀ra lórin kí sẹ́bi kí n fẹ́ yàwó gan fún one thousand five lówó sọ̀dáàkù one thousand five tí wàhálà bá ṣẹlẹ̀ obìnrin sì ti gbọ́ pé kìnnìkan ń jẹ́ khulu so ntí ọwọ́ alábẹ́ rẹ̀ ni pé ń dà á sọ̀dáàkì padà one five yọkàn kọ́ bá pò ní pé one five owó ẹ ni mo lọ so ẹ try láti jẹ́ kí owó yun kọ̀rọ̀ra lórin díẹ̀ tó ná ronú ah, twenty thousand gbogbo gbàmí ọmọ tán tí wọ́n bá ní kí n san twenty thousand yìí yes so that torí pé islam ń fẹ́ kóbìnrin yẹn ó jókòó ní kò fẹ́ kó lọ ìdí nu náà fi ní ọ̀sánwó nígbà tí ẹni máa ń sọ pé èyí tí sọdáàkì rẹ bá kéré ọ̀nà àlùbáríkà rẹ ọ̀pọ̀ ọ̀hún àfi three hundred òfin ṣe sọdáàkì obìnrin ọ̀lẹ̀ mọ̀ wájú tonti pé kò síbi tí islam ti sọ pé three hundred kò lè ṣe sọdáàkì o àmọ́ kò dáa kò dáa tó torí ká nàbì tó sọ bẹ́ẹ̀ náà àmọ́ iye tó fún àwọn ọmọ rẹ̀ tọ́gbà lórí àwọn ọmọ rẹ̀ àmọ́ iye tó náà fi fẹ́ yàwó tiẹ̀ kéésì owó kekere, four hundred dirham four hundred dirham kéésì owó kekere, kéésì owó kekere, owó tó ṣe pé ọkọjá àfi mílíọ̀nù náírà ni tọ́ a ma tara ara rẹ jẹ wọ́n á su wọ́n sùúrù kudu sínú ẹnfúlọ́pù ẹ ma tu ẹ ma kà o àti fifty fifty naira ni gbogbo ẹ jẹ one thousand ẹ wọ́n kí ni so eléyìí jẹ bó ṣe mẹ́rin. ẹlẹ́kẹta nínú ọ̀nà tóbìnrin lè fi lọ ọ náà ni at-talaq kakọọlẹ ọwọ́ ọkùnrin lélẹ́yìn wa anabi sallallahu alayhi wa sallam ó ní innama at-talaqu liman akhadha bis-saq ẹni tó lè kó obìnrin lẹ̀ náà lọ́kọ bàbá rẹ ò lè bọ́ ọkọ ìyàwó rẹ lẹ̀ màmá rẹ ò lè bọ́ ọkọ ìyàwó rẹ lẹ̀ ìwọ lọ́kọ ni ó fi jẹ́ kíkọ sẹ́mi pé àwọn bàbá màmá lè gbé tọ́ọ̀bà kọ́ ọlẹ̀ ajẹ́pẹ́mi kọ́ ọmọ bí ẹ̀yin lẹ́ bí mi ò mí ò ní kọ́ o ẹ̀yin lẹ bí mi èmi ò ní kọ́lé àmọ́ tó bá jẹ́ pé màmá rẹ bàbá rẹ ń bá fìtínà rẹ títí títí pé kọ̀ọ̀kọ̀ ìyàwó lẹ kó láti àṣì. wọ́n bí ọ̀kan nínú àwọn tàbíìn léèrè pé tí màmá èèyàn bá ní kéèyàn ọkọ ìyàwó èèyàn lẹ kí ni kéèyàn ó sè. wọ́n ní innal ummahat awsa'u abwab al àwọn màmá màmá wa àwọn àlè tó fẹ́ jù nínú lẹ̀kùn al ìyẹn ni pé ká má bàa dira wa lọ́nà àti rà wọ̀ rọrùn tí màmá rẹ bá ní ọkọ ìyàwó rẹ lẹ tó bá o lè kọ́ ọ o bá dira rẹ lọ́nà àti wà àlùjáná màmá kí wàá ló ṣe fẹ́ yìí sẹ́bi obìnrin lẹ́yìn náà ṣé màmá bàbá wọ́n ní ọkọ yín lẹ́yìn ti sẹ́kù lé bàbá tèmi sa lẹ̀ sí torí kíni ẹ má yà yà torí ẹ tabati wa kó obìnrin lẹ ó ti di kíkọ lẹ́nu ó ti di kíkọ lẹ́nu yóò jókòó ìdá yóò fi ṣe nǹkan oṣù ẹ̀mẹ́ta gbogbo gbàtọ́ bá fi wá wà ní péńjókòó ìdá yẹn ìyàwó wa náà ni ṣùgbọ́n tá a gbọ́dọ̀ bá lò ìyàwó wa náà ni tó ṣe pé àgbọ́dọ̀ tún jọ dá wà nínú yàrá pẹ̀lú ẹ̀. gbàtà àbá ti dá padà amánulé wa náà ni ọ wà o yọ mọ asoge yọ mọ arọra rìn níbi tá a ti máa rí ránṣẹ lọ́nà tó ṣe é gbé bóyá tá a bá wò ah obìnrin tó da báyìí ni wàá fi ilẹ̀ lọ ọ̀dà padà ara tí Islam fẹ́ achieve pẹ̀lú pé ó ní kó jókòó títí yóò fi ṣe nǹkan oṣù orí àmọ́ òun rí bẹ́ẹ̀ náà òun ṣe kó kẹ́ni sàkásìkò sápé laysat kullu mustadiratin bayda kéésì gbogbo tó wà rògbòdò lẹ́yìn kéènì ẹjọ́ níwà aláìlẹ́kọ̀ọ́ tó bàbá yẹn pé bẹ́ẹ̀ náà lẹ́ parí ẹ̀ sẹ́mi pé ń lọ tiẹ̀ nu tó bá ti wá lọ ọ̀ parí nu àmọ́ kó tó parí ìdá yẹn tó bá sọ pé mo dán padà ó sì ti padà náà nù èmi ò padà mọ́ kò tukọ̀ ọ̀ràn kankan yọ padà náà ni àmọ́ tó bá jẹ́ pé ìwọ náà bá kúnu ọ̀ sọ pé kó padà ó fi parí nǹkan oṣù àkọ́kọ́ èkíní ẹ̀kẹta khalas tó bá ti lè bẹ̀rẹ̀ nǹkan oṣù ẹ̀kẹta báyìí banat baynunatan sughra ó ti já ní jíjá kékeré ìtumọ̀ rẹ̀ ní pé kò lè jẹ́ ìyàwó rẹ̀ mọ́ àfi kó o tuntun fẹ́ padà ó san sàdáàkì tuntun bàbá rẹ̀ ó tún fi fún ọ àwọn ẹlẹ́rìí ó tún jẹ́rìí sí ó ti wá di three minus one ó kù méjì. ọba àdápadà náà ó tún kú méjì so bẹ́ẹ̀ náà ni tẹ́yìn bá kọ́ méjì bá àdápadà ó ti parí àmẹ́lẹ̀ kẹta ò lè dá padà mọ́ hatta tankiha zawjan ghayra títí tí ó fi lọ́kọ mí ìtọ́ yàtọ̀ sí ọ àwọn náà jọ wa bẹ tẹgbẹ bá regbe tẹgbẹ regbe tí wàhálà láàrin tiwọn náà tí parí tọkọyún bá kọ bá wù ọ aáwọ̀ láàrin ọkọ àtìyàwó àtàwọn ọ̀nà tẹ́sí islam là kalẹ̀ pa lè gbà parí rẹ̀ àti ntó lè padà já sí ní kíkọ́ lẹ̀ tó ti gbẹ́sí islam kò fẹ́ ṣùgbọ́n tí ìgbépọ̀ tó bá tó bá di pípọ̀ wọ̀ láàrin ọkọ àtìyàwó má tẹ́nìkan nu ó di sábàbí ikú fẹ́nìkejì kò sí tàbí ṣùgbọ́n pé wọ́n tú kánà ni ibẹ̀ làlàáfíà wà ọlọ́wọ́n bá kọ́ dákun kó tún lè kálukú wá sí ọlọ́wọ́n bá kó lé àṣetọ́ni jìnnà sí wa kó lé àwọn náà jìnnà sí àṣetán ọlọ́wọ́n bá kó tún àárín wa àtàwọn ìyàwó wa ṣe ọlọ́wọ́n bá kó ọ̀ràn gbogbo alọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba kó jẹ́ ó dáa fún wa àtàwọn ọmọ wa àtàwọn àtàwọn òbí wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. bákan náà oníbèrè mi náà tó lè ní pé ó ní ìjẹ́ bàbá ó lè dogun ìyàwó ọmọ ẹ̀ tó kù wọ́n ní ìjọ lẹ́tọ̀ọ́ kí ìyàwó máa dáná kí ìyàwó máa dáná fún ọkọ ẹ̀ torí pé wọ́n ń jà bákan náà wọ́n ní obìnrin tó jásí pé wọ́n àti ọkọ ẹ̀ tí wọ́n ń jà obìnrin wa ti torí ẹ̀ pọ̀ ohun fún ọkọ ẹ̀ wọ́n ní ìgbẹ́jọ tó bá ṣe ẹ̀rẹ́ lórí ilé ìjọba àti wípé ìjẹ́ ọkùnrin náà lè kọ ohun fún ìyàwó ẹ̀. wọ́n bèrè bèrè pé ǹjẹ́ obìnrin lè ní ọ̀rẹ́ ààyè síwájú kó fẹ́ ọkọ kó lè bá fẹ́ ọkọ ìrọ̀rùn àti gbé ìrọ̀rùn kó lè wà fún ọ. àṣìṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ obìnrin. wọ́n ní ṣe àìdá ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ti kú tẹ̀ wọ́n ní ṣe àìdá ni kí ọkùnrin kó máa ran ìyàwó ẹ̀ lọ́wọ́ nínú ilé ìyàwó wálé tàbí ní ìṣòro. wọ́n ṣe àlè fi àlè fìlé sílẹ̀ fún ìyàwó wa lórí pé ó ń dààmú wa àìgbọ́ pé àtàbíyẹn àbọ̀rọ̀ kó nínú ilé wa kò kí gbogbo ló ń ṣẹlẹ̀ ṣe àlè ṣe àbá lè ṣe. títí ìgbà wo lobìnrin lè ṣe sùúrù dà lẹ́yìn kíkọ̀ tí wọ́n kọ sílẹ̀ tí ó fi lọ́kọ̀ mi láti ṣàlàyé rẹ̀ yóò ṣe ìdá obìnrin tí wọ́n kọ lẹ̀ yóò ṣe ìdà pẹ̀lú pé yóò ṣe nǹkan oṣù lórí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan oṣù tẹ̀tẹ̀ yìí nǹkan oṣù tẹ̀tẹ̀ míì nǹkan oṣù tẹ̀kẹta ó dìpẹ́ǹdì lórí bọ́bá ṣe tètè rí nǹkan oṣù yẹn sí àti bọ́bá ṣe pẹ́ sí ọ̀nbẹ nínú àwọn obìnrin tí ó lè má ṣe nǹkan oṣù lóṣooṣù ayé kí tó bá ti ṣe nǹkan oṣooṣù àkọ́kọ́ tó ṣe tó oṣù ẹ̀kejì títẹ̀ kẹta bá ti lè bẹ̀rẹ̀ báyìí ó ti parí nù. ó sì ń bẹ nínú ẹni tí kìí ṣe nǹkan sùn rárá rárá rárá torí pé ó ti dàgbà <clears throat> àbí torí pé ó kéré òfin ọlọ́run bá ní pé lẹ́yìn àjòkó oṣù mẹ́ta gbáko kàlẹ́ndà ìsìn Islam tó bá sì jẹ́ igbó obìnrin tá a kọ̀ sílẹ̀ yẹn ó lóyún lásìkò tá a kọ̀ sílẹ̀ ńgbà bá bímọ ni tó ti bímọ tàbí bímọ ó ti lẹ́tọ̀ọ́ láti lọ́kọ mi obìnrin tí wọ́n ń ṣe nǹkan oṣù tó yẹ pé nǹkan oṣù rẹ̀ kì í wá bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ó lè rí nǹkan oṣù lóṣù yìí kọ́jọ́ kó tún dẹ̀yìn oṣù mẹ́fà kó tó rí nǹkan oṣù míì ọlọ́run lọ yóò ṣe sùúrù dìgbà tó bá tó rí nǹkan oṣù mẹ́ta eléyìí jẹ́ ìgbà tóbìnrin ó fi dúró tí ó fi lọ́kọ mi àwọn tó bá yẹ pé khulu' ni ìtọ́dọ́gba ni pé al-khulu' faskhun wa khulu ìtúká ni kì í ṣe kíkọ̀ sílẹ̀ obìnrin tó bá ṣe khulu òun ní jókòó títí tí ó fi ṣe nǹkan oṣù orí ẹ̀mẹ́ta nǹkan oṣù kan náà ni tó bá ti ṣe nǹkan oṣù yìí ọ̀parí ni. wọ́n ní ṣé ìyọnu bàbá la need àbí títì yá nígbà bá fẹ́ fẹ́ yà ó bàbá ni bàbá ló máa ń fọmọ lọ́kọ kì í ṣe yá tí bàbá bá ti fi fún ọ ó ti di ìyàwó rẹ̀. Mama ọba àìkú ọgba ọgbà òun lọ́mọ bàbá olómọ̀fọmọ kìí sì yá ṣùgbọ́n kínú ìyá náà dùn sí ni o torí kọ́mọ́ bàa jẹ́ pé ìyàwó rẹ̀ wà disturbed àmọ́ tí ìyá bá sọ pé tí bá ti fi ó ti di ìyàwó rẹ̀ ẹ máa ma bẹ́ẹ̀ ni kì í sọ̀ràn ìsọ̀ràn yìí ọlọ́run bá gbà ipe ká fẹ́ ju ìyàwó kan lọ ńgbà táwọn bá ń bùkátà ju ìyàwó kan lọ ṣùgbọ́n òfin ọlọ́run tó lò lè fẹ́ ju ìyàwó kan lọ eŋti ó rọ̀ ma ni pé kó o lè ṣe dọ́gba láàrin àwọn ìyàwó yìí ṣíṣe dọ́gba lórí ń ta lágbára lórí ẹ̀ ìyẹn ni pé owó àmọ́ o ò lè ṣe dọ́gba láàrin àwọn ìyàwó rẹ nínú tó lágbára lórí ẹ ìyẹn ọkàn ọkàn ó fi sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ ó nífẹ̀ẹ́ ẹnìkan ju ẹnìkan lọ Ọlọ́run ní kò ṣe dọ́gba nu ilé ṣùgbọ́n wàá ṣe dọ́gba níbi tó lè ṣe dọ́gba lórí ẹ̀ ìyẹn ní nǹkan tí wọ́n máa fowó rà eléyìí wàá ṣe dọ́gba mbẹ́ tó bá ti lè ṣe dọ́gba mbẹ́ tó sì máa kó bẹ̀ nìkan kò tó ọ wọ́n fẹ́ ju ìyàwó kan lọ ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pọ́ mọ́ àwọn ara rẹ̀ ọmọ pé ìyàwó kan ti tó òun oníṣe garaje lọ fẹ́ ìyàwó mi ó sì ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé ìyàwó kan ò tó ṣùgbọ́n mọ̀ pé òun ò lè ṣe dọ́gba láàrin ìyàwó méjì ńlọ́fà lòun ò fi fẹ́ ìyàwó méjì òun náà ó ṣe bó ṣe máa kí wá sí kókó máa discourage àwọn èèyàn láti fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin ìwọ máa ń tẹ́ sí ọ ó sì máa ń kò nídìí kọ́ ọmọ wa polongo fáwọn èèyàn pé àyàwó ah, kan la wá o mọ́fórì dúró la wá o ẹni tó fẹ́ kan kékeré ni kọ́ńtàrà rẹ jẹ. nínú dáadáa ẹ̀sìn Islam òun náà ní káwọn èèyàn fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin nítorí pé tàbá máa ń ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé à ń fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin obìnrin tó sọ plus tí o ti lọ́kọ wọ́n pọ̀ jù ọkùnrin láàbí wọn pọ̀ jù lọ wọ́n pọ̀ náà máa wọlé yín lọ́kọ̀ọ̀kan obìnrin mélòó ní bẹ lọ́dọ̀ dáàdì rẹ̀ ọ̀yin ọkùnrin mélòó ni kí gbogbo yẹn wá sọ pé àwọn kọ̀ọ̀kan làwọn máa fẹ́ obìnrin ó lé ńlẹ̀ àbí òní lé ńlẹ̀ yóò lé ńlẹ̀ à ń fẹ́ àwọn mẹ́ta mẹ́rin ẹ wá dúró obìnrin tó lé ńlẹ̀ tí ń ṣe zina tí ń ṣe ràánù tí ń ṣe bàjẹ́ tí ń ṣe gbogbo ẹ̀ kámẹ́sẹ̀ tí ìsọbi tó gun ti ṣẹlẹ̀ ibi tó gun ti ṣẹlẹ̀ àwọn obìnrin máa ń pọ̀ lọ jantirẹrẹ ìbàjẹ́ máa ń pọ̀ rẹ́gẹ́dẹ́ kọ́nà ọ̀dà púpọ̀ sàn wà fẹlẹ ìjẹbù ṣèjọ tó bá ti lè ṣe dọ́gba tó o sì mọ kó ń bùkátà ju ìyàwó kan lọ torí pé tó o bá bùkátà ju ìyàwó kan lọ tó o bá fẹ́ ìyàwó mi ìyá ló fi jẹ ẹ̀hẹ́n kìí ṣe kákan kó mi jọ ló kọ pé mo níyàwó púpọ̀ ẹ̀hẹ́n ó lè sọkọ fún wa ẹni tó bá ti mọ̀ pọ́n ò lè ṣe bẹ́ẹ̀ dákun ṣe jókòó lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ tọ́ wọ́n ní kí ni wọ́n ń pè ń tọ́lá àti ṣàlàyé rẹ̀ kí sì ni màá fà òun náà ní gbígbé ọmọ rọrùn láàrin ọkùnrin àti obìnrin nígbà tí gbígbé ọba ti rọrùn láàrin wọn tẹnìkan jẹ sábàbí ikú fẹlómi àá kíkàlùkọ ọmọ àlọlọ rẹ kíkàlùkọ ọmọ àlọlọ rẹ tọlá kùtà ti sọ yẹn tó bá ti sọ jáde lẹ́nu ó ti parí o tó bá ti sọ jáde lẹ́nu ó ti parí kí ẹsẹ pé ókè mo kó jẹ ó lè rí kó jẹ yóò ha Ọlọ́run tí yẹn bá ti sọ pé mo kó obìnrin lẹ ó ti parí kò ní ìdí pé sẹlẹ́rì wà ń bẹ̀ ẹlẹ́rì ò sí ń bẹ̀ tọ́ ọ bá ti lè sọ́jà lè ọ parí wọ́n sì fi sáwàdà torí jẹ́ ìbá fi sáwàdà yóò lò tọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé tá a máa sọ̀rọ̀ òní sọ ah, pé ọ wá sọ yìí pé ọ wá sọ yìí pé mọ àhà ọ wá sọ yìí pé òun kọ ìyàwó òun lẹ̀ mo rò pé wa torí tọ́ bá ṣèṣì lọ sọ Yorùbá pé mú èmi à èmi kọ mo rò pé wa mo ì fi ṣeré torí kọ́ mọ̀ lọ́dún tọ́ mọ lẹ́nu eléyìí jẹba ọkùnrin ó lè kọ ìyàwó rẹ̀ lẹ̀ láìsí sábàbí amóbìnrin kò gbọ́dọ̀ tọrọ pé kọkọ kò lẹ̀ láìsí sábàbí ọkọ ó lè kọ ìyàwó lẹ̀ láìsí sábàbí tó bá jẹ́ ká amóbìnrin òun ọgbọ́dọ̀ tọrọ pé kọkọ kò lẹ̀ láìsí sábàbí tó jẹ́ ni o àìjẹ́ bẹ́ẹ̀ kò ní gbóòórùn àlìjáná bẹ́ẹ̀ lànà Nabi sallallahu alaihi wasallam sọ ṣùgbọ́n àti títẹ̀ máa ń kà yẹn pé abọ́gọ́gọ́ halali ilallahi talaq ike tọ́jú halal tọ́lọ́ sí kórìíra jù ní kíkọ obìnrin lẹ̀ kìí sáàdì ti tọ́fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam gbọ̀dọ̀ lódodo ọlọ́run kórìíra rẹ̀ àmọ́ àdìsí yẹn kìí sáàdì sí. bákan wọ́n ní kí ni ìdájọ́ ìyá fọ́tò wọ́n ti ṣàlàyé rẹ̀ yíya fọ́tò ọ̀rọ̀ haramu ni tó bá gbé fọ́tò nǹkan ẹlẹ́mìí wọ́n bá gbé fọ́tò ní ọ̀lẹ́mìí ni ọ̀tọ̀ bí kò ọmọ ya fọ́tò àwọn ilé àwọn àpáta àwọn òkè ńláńlá ojú sámà àwọn odò àwọn arawọ̀ kò sí tó burú mẹ́ àmọ́ tẹ́lẹ̀mìí kọ̀tọ́ anabi sallallahu alayhi wa sallam báwọn ó láwọn tí ó jìyà jù nínú àwọn tí ó jìyà jù níjọ́ gbẹndà gbẹyàmù làwọn tí ń ya fọ́tò Ọlọ́run sọ pé kí wọ́n fẹ̀mí sí lára wọn ò ní lè fẹ̀mí sí lára eléyìí jẹ́ oṣù jẹ́ ọ abanilọ́kẹ̀jẹ̀ pé ìwù tí ká tọ́pọ̀lọpọ̀ ń wọ̀ wọ́n tún ya fọ́tò sí la tuntun gbé ká náà wọ́n ní sáà lè firun kúrun kọ̀tọ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run láàánà rẹ̀ ẹni tó bá fi kún Ọlọ́run láàánà ọ̀nà la'ana Allahul wasila wal mustawsila ẹni tó bá wọn sorun pọ̀ márùn Ọlọ́run làánà rẹ̀ ẹni tó tọrọ kún ọbùn sí bẹ́ẹ̀ Ọlọ́run làánà ọ̀nà torí rẹ̀ ká ṣọ́ra fún un alimami nawawi rahimahullah ó ní gbogbo ní wọn bá fi kúrun tí wọn fi gùn ju bó ṣe wà lọ ọwọ́nu alwisal ọwọ́nu pé wọn fi nǹkan kúrun gbogbo ní wọn bá ti fi kúrun tó fi gùn bó ṣe wà lọ ó ti dẹni tó ńlá àná ẹni tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n ní sọ́tọ̀ kí mùsùlùmí máa lọ síbi tí wọ́n bá ti ṣe comparative studies bí tí wọ́n ti máa fi ẹ̀sìn wẹ́sìn tí wọ́n máa fọ̀rọ̀ tó wá nọ́ọ̀sì Islam wọ́n máa wò sọ̀rọ̀ tó wá nọ́ọ̀sì mi kò burúkú alẹ́ nìkan nínú àwọn mùsùlùmí tó nímọ̀ nípa arú eléyìí ṣùgbọ́n tí ọmọ ṣe ni pé ọ̀rọ̀ tó mọ̀ ìmọ̀ tó mọ̀ yọmọ gbé yọmọ lọ gbé báwọn tí èsè mùsùlùmí sẹ́mi pa àwọn ni ò ríran àwọn ni ọmọ náà yọmọ àfihàn pé ah ṣe bá lọ ka bíbélì níbi báyìí ẹ rí i pé ọ̀tọ̀ ni tí wọ́n ní kẹ́sì ọ̀tọ̀ ni tẹ̀ ń sọ tẹ́ bá ka májàmú láéláé níbi báyìí ọ̀tọ̀ ni tí wọ́n pè yín sí ọ̀tọ̀ ni tẹ̀ ń sọ sọ eléyìí ọ wá sọ pé tọ̀ ní so that tí wọn bá gbọ́ wọn gba islam kí wọn ti kíkọ wá gbé wá bá wa mùsùlùmí ní mọ́sálásí gbígbà wọn ké fati àánú báìbù kò sí fati àánú báìbù pẹ́yìn ọ̀gbọ́tàn sọ bẹ́ẹ̀ rí wọ́n ní wọ́n kà débi wọ́n á sọ pé àmì ṣé fati àmì kan wọ́n kà tẹ́ máa ṣe àmì torí anábì nìkan lọ́lọ́run sọ fati àkàlẹ̀ fún un lẹ́yìn sọ́kọ́ kàmá fati àánú báìbù wọ́n ní wọ́n sálù àlá àánú báìbù wọ́n ti sọ kótópà jùmọ̀ àánú báìbù wàláì rọ̀ ni wọ́n yẹ al-Islam tọrọ ni wọn gbé mímbàrí wọn sọ̀rọ̀ táwọn ní òní kìnnìkan bíi mímbàrí sọọtì síbáwọn náà ní kìnnìkan bíi mímbàrí sọọtì tó eléyìí ẹsẹ mímbàrí ti mùsùlùmí eléyìí jẹ lọsẹ jẹ mìíràn járe. ọmọ báwọn ẹni tí èyí ti ṣe mùsùlùmí sọ̀rọ̀ wọn gbọrú rẹ̀ wọn di mùsùlùmí ni kì í ṣe pé àwọn mùsùlùmí ló gbé wá fún torí pé náà aburú tó wà ń bẹ tó bá pé àwọn mùsùlùmí wọn gbé wá fún ni pé ọ̀pọ̀lọpọ̀ ìmánì rẹ̀ náà nígbà tí wọn gbọrú nǹkan yóò tún bẹ̀rẹ̀ sí ṣe méjì nípa ìsìlámù tontori ẹ àwọn ẹni tí o ti jẹ mùsùlùmí lẹ lọọ bá sọ wípé wọnú matthew báyìí orí báyìí ẹsẹ̀ báyìí ní ìsìn nínú ìwé matthew àbí maku matthew yes ẹni matthew ẹ sọ pé ọ̀rọ̀ nípa jésù kristi olúwa yín jésù ọmọ dáfídì ọmọ kínní ló ní chapter one verse one jésù kristi olúwa yín ọmọ dáfídì ẹ sì ní jésù ọmọ ọlọ́ọ̀ni táwa ní dáfídì mọ̀rọ̀ pé yé ọ̀sán tó kún símátù ẹ̀yà ẹ̀símátù ẹ̀símátù orí kìíní ẹsẹ̀ kìíní ẹ̀ka wọn kà ẹtú lọ́mọ dáfídì tani dáfídì ọmọ ọlọ́run lẹ́sìn pé àwọn ọlọ́mọ kàyàn fún mọ́gbé dáfídì wàá bá wà mọ́sálásì. tẹ́lẹ̀ yìí náà máa tọ́sẹ̀lẹ̀ láyé àdébí sallallahu alaihi wasallam gbàtánà bí eré pépà kan lọ́wọ́ ọ̀rùn à síbẹ̀ mọ̀ gánà bí ọmọ wíkà kọ̀ máa kọ̀ nínú ọlá tọ́lọ̀ sí fáànà ọlá ni àmọ́ tí wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ àbùkù ni o pé èmi ọmọ kọ ẹ̀ má kàwọn sí ju anábì mi à mu so torí di eléyìí báyìí anábì wa ni kelele ó ní tawurata ni ewé ìwé kan ni ó ní tawurata ojú anábì yí padà lẹ́ẹ̀kan náà ṣé ẹlẹ́fẹ́ alukurani gba pààrọ̀ láì jẹ́ pé mo ti kú wàláhì tó bá jẹ́ pé anábì Ìsá bá anábì Mùsá máa ń bẹ láyé kò ní lílé ayé gbé àfikọ́ tẹ̀lé so nítorí di eléyìí báyìí à ah, nídìí kò gbélé yìí wá bá wa mọ́sálásí ẹ ìmọ̀tọ́ ọmọ ìmọ̀tọ́ pàtàkì ni àmọ́ ẹ gbé lọ bá wọn ṣọ́ọ̀ṣì ẹ gbé lọ bá wọn sínágọ́gù fẹlẹ ìjẹun ṣe jẹ wọn ní sáwọn lè fẹ́ nasraniya obìnrin tí ń ṣẹ̀sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù Ọlọ́run bá gbà pé kẹfẹ Ọlọ́run gbà pé kẹfẹ torí pé náà àwọn kitab ni wọn Ọlọ́run sì ló ń gbà kẹfẹ ahlul kitab. alul kitab tó ń sọ kí ẹsẹ kọ́kọ́ jẹ́ ọmọ israẹli o alul kitab tó bá ti ṣẹ̀sìn tí wọ́n ń pè lẹ́sìn nasraniya Abu Bukhari ojú keje lọ anabi kọ sí Rome. nínú rẹ̀ wọn qul ya ahlal kitabi ta'alu ila kalimatin sawa'in baynana wa baynakum alla na'buda illallah wa la nushrika bihi shay'an wa la yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah bí ẹ̀yin ẹni tá a fún ní tírà ẹ wá sí di gbólóhùn kan tó ṣe dọ́gba láàrin àwọn àtẹ̀yìn bá a gbọ́dọ̀ sí nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ fi kankan sorogún pẹ̀lú ọlọ. qul ya ahlal kitab anábì pè wọ́n ní ahlul kitab

tọ́júgbà fún yín tira tíra ẹ̀sìn sẹ́bọ́ sọ́lọ̀ ìtumọ̀ rẹ̀ síbẹ̀síbẹ̀ ọlọ́run sì du ẹran ọlọ́run ká jẹ ọlọ́run sọ yìí pé òun gbà bá fẹ́ obìnrin wọn ṣùgbọ́n àgbà tó lọ́wọ́ bá lóun pé tó bá gba ìsìláàmù ọlọ́run sọ pé tó bá gba ìsìláàmù yọ máa ṣẹ̀sìn rẹ wọ́n yọ máa ṣe tiẹ̀ wọ́n ṣe lóru òun náà máa ṣe lórúkọ Jésù ojú rẹ̀ òkú fọ́ tó fi lọ gbé ilé ìjẹ́bùsì jẹ́mẹ̀ ṣùgbọ́n ṣe lọ́lọ́ ń gbà fọkùnrin yàtọ̀ sóbìnrin ọgbà fóbìnrin mùsùlùmí láti lọ jẹ́ ìyàwó fún un ìdí ni pé ọkùnrin ló máa ń pàṣẹ nílé ó súnmọ́ pẹ̀lú bó ṣe máa pàṣẹ àti dáadáa tó máa ṣe kó wọn gba Islam unlike tó bá gbóbìnrin wa ló bá lọ fẹ́ wọn nítorí súnmọ́ ni pé kó di kéne kó dẹlẹ́sìn mi ṣùgbọ́n bá ọlọ́kàn jẹ́ lónìí láti rí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó fẹ́ wọn lóbìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọn tẹ̀lé wọn dé ṣọ́ọ̀ṣì káyìn náà nìyẹn ọba ní lọ́kànjẹ́ tọ́rọ pọ̀lọpọ̀ nu ọ̀lẹ́sìn tẹ́lẹ̀ náà mùsùlùmí ló kọ́ lásán ni pépà wọn ti já sómi ti pẹ́. tọ́ wọ́n ní sẹ́ ọ́tọ̀nà káwọn máa ṣe mọ́ọ́lìd kọ́tọ́ná àdádálẹ̀ ni àdádálẹ̀ ni gbogbo ẹni tó bá sì ní súnà ni ẹgbẹ́ kọ́ mẹ́rin wa kò lè rí mú wa tẹ́ horo rẹ̀ tí ó fi hùwò sí nínú lànà torí tó bá wà ń bẹ ẹ̀yin sì fẹ́ gba aládá ẹ̀ ń tara ayé jẹ ẹni tí ò sí nọ́ọ̀sì là ń pè lẹ́sìn ẹ̀ rí i pé àṣeyípo ni mọ́ọ́lì jojúmọ́ wọn bí àná ni. alimami ibn Kathir rahimahullah ọlẹ́rù ń bá ọ páwọn ẹni tí wọ́n ń ṣàjọ̀dún ọjọ́ bíi ànábì kọ́ má jẹ́ pé àjọ̀dún ọjọ́ kú rẹ̀ ni wọ́n ń ṣe torósù tí wọ́n bí náà ló kú Rabi'ul awwal iná wọn bí ànábì Rabi'ul awwal yìí ló kú without noting the precise date tí wọ́n bí àmọ́ ẹ̀rú wa ń bà wá kọ́mọ̀tì gbọ́dọ̀ tẹ bá lẹ̀ ṣàjọ̀dún pé wọ́n bí ọjọ́ ọkù rẹ̀ ló ṣe déédéé lẹ́yìn náà tá a bá mọjọ́ náà gan ládàá ò lẹ́gbàá ẹ̀ ní ládàá kankan gbà tó ránù sọ́kọ́ mẹ́ta amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹni tó bá ṣe nǹkan tí ì sàwọn ni kò ṣe tó sì ṣe ló gbọ́ ẹ̀sìn á dà padà fún mi ọjọ́ bí anabi ọba anabi láyé lẹ́ẹ̀mẹ́talélọ́gọ́ta sixty three times anabi ọ̀hún àríkàsí ń bẹ̀ ẹ̀yin lẹ́ ń bá a ṣe birthday malẹ́nsọ̀ síbẹ̀ yìí ti ṣe ti yínis nígbà táyìn náà jó ń bí díà síbẹ̀ yìí ṣe bí birthday yínis anabi ọ̀hún àríwọ́n ní anabi bísí púpọ̀ ok abubakar kọ́ ò bísí umar kọ́ ò bísí ẹ̀yin kọ́ less busy. ẹ jẹ́ lọ wá sẹ́kọ̀ọ́ tètè wá ké bísínẹ́sì ni ọjà wọn ra yìí ẹ̀yin yẹ kẹ́ lọ sí kíni kẹ́ lọ wá sẹ́kọ́ àdádálẹ̀ wọ́n á ṣe ní hundred years àkọ́kọ́ ti Islam second wọ́n á ṣe third wọ́n á ṣe Ànábì sọ pé khayrul quruni qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum ìgbà tó lóore jù kò náà ní century tẹ̀mí hundred years àkọ́kọ́ then the following century then the third century the fourth century ìní bídíà yìí bẹ̀rẹ̀ bid'atul mawlid àwọn tó sì dálẹ̀ àwọn là ń pè ní al-Fatimiyya al-Ubaydiyya al-Batiniyya àwọn Fatimiyya Ubaydiyya Batiniyya àwọn aládàdálẹ̀ burú àwọn aládàdálẹ̀ nígbà tí wọ́n gba Cairo tí wọ́n ṣèjọba Misra àwọn náà dálẹ̀. àwọn náà dá oríṣiríṣi mọ́lìdì sílẹ̀ wọ́n ní ọjọ́ bíi anabi ọjọ́ bíi ali ọjọ́ bíi fatima ọjọ́ bíi hasan ọjọ́ bíi hussein lẹ́yìn náà ọjọ́ bíi ẹni tí ń ṣèjọba lọ́wọ́ nínú àwọn àwọn náà dá nǹkan yẹn lẹ torí ẹni Imam Ibn Kathir rahimahullah nígbà tí ń sọ nípa àwọn lọ́jọ́ tí dọ́wùlà àwọn ṣubú ní adúpẹ́ fọlọ́ pé bóòlù sọ wájú pé sálàfù yín nu mọ́lúdì ṣíyà ni ṣíyà ni sálàfù yín àwọn lásìwájú yín tọ́kọ́kọ́ sí àbí òye wa kọ̀tọ̀nà ẹ ti máa ń tán fi wá owó náà ní gbogbo nǹkan tó ń pè kúkú kan sọ pé ń kì í ṣe pé ń tẹlẹ ìjẹun ṣèjọ wọn ni ah, àmì báwọn ànábì ni ẹni tí ò ànábì ni ṣe sallallahu alayhi wa alayhi wa sallam ẹ gbé wọn sórí skéèlì kẹwọn wọn wò ẹ rí pọ́tà gidi wọn. so ṣùgbọ́n gbà tó ṣe pọ́njẹ làwọn wá wọ́n sì fẹ́ sìn owó oúnjẹ eléyìí jẹ́ lóṣù jẹ́ wọ́n tún wá òkọ́ sí àwọn nasara tó ń ṣe christmas àwọn ṣe christmas ẹ̀yìn ṣe kí ni maulid ọdún mélòó ni mùsùlùmí níná rí ọdún léyà àti ìtúnu àwẹ̀ àyàfọ́dún ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọjọ́ jùmùà ẹni tó bá tún wá wà nǹkan míì ń tara rẹ̀ jẹ ni o wọ́n ní sí sọ̀dá kìtà fóbìnrin kò lè jẹ́ nǹkan míì jọ̀wọ́ lọ bẹ́ẹ̀ ni owó àbí tí máa dowó owó àwọn máa yọta kọ́wọ́m àbí tó lè dowó níṣẹ́ sọ pé o fún ní ten thousand sọ̀dá. So ó sì lè sọ pé ó fún nílé yìí ní sọdá sẹ́mi pé lè lè di owó ó lè kó fún ní mọ́tò yìí ní sọdá mọ́tò lè di owó ó lè sọ pé ó fún láago yìí ní sọdá aago lè di owó gbogbo tí bá máa dowó kò náà lè jẹ́ sọdá àmọ́ mo fún ní màmí ní sọdá àà ìmàlẹ́ ò lè dowó kọ̀rọ̀ pé yé wa mo fún ní jíjẹ́ ọlọ́lá ńlá lówó ní sọ̀dá ọlọ́lá ńlá tí mo jẹ́ irọ́ lásán ọlá ńlá tó wà nù wàá fún lówó àbí tó lè di owó eléyìí ni máa jẹ́ sọ̀dá à ń bọ̀ wọ́n ní sí sọ̀dá kí ò lódiwọ̀n ni torí pé àwọn gbọ́ pé nìkan sọ pé ó máa ń yí padà òdiwọ̀n rẹ̀ máa yí padà láti gbà kan sí gbà kan eléyìí ọ̀rọ̀ àwọn màlìkíyà àwọn màlìkíyà àwọn sọ yìí pé aqallu sadaq muhaddad wa aktharuhu ghayru muhaddad sọdáàkì tó kéré jù ó lòdì wọn àmì ìtọ́pọ̀ jù kò lòdì wọn ṣùgbọ́n ìtọ́dọ́gba ni pé ètò kéré kò lòdì ìtọ́pọ̀ náà kọ́ kò lòdì nǹkan tá a kàn nílò mẹ́rin pé sóbì yọnu sí àbí ọ̀yọnu sí tó bá ti yọnu sí kò sí wàhálà. ìdí ni pé àkọlù sọdáàkì táwọn ń sọ kò sẹ́ẹ̀rì fún náà alukur'an kò sínú súnà anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n táwọn wò ní pé àwọn màlìkíyà ni ọ ní táwọn wò ní pé owó kan bẹ tí islam pé téèyàn bá múlu rẹ̀ fún gé lọ́wọ́ òun náà ní kíni rubu dinar kọ́tà kọ́tà sì lọ bí twenty di twenty thousand di tí ò tó twenty thousand àwọn wá fi ètò kéré nínú téèyàn ó jì wọ́n fi eléyìí wọ́n fi ṣe òdiwọ̀n fún ètò kéré nínú tí ó sọ abẹ́ obìnrin dẹ̀tọ́ fọkùnrin wọ́n sọ pé kí ló sọ gígé ọwọ́ dẹ̀tọ́ wọ́n ní jíjí rúbọ̀rù dìínà tó ṣírò sí nǹkan bíi twenty thousand nísìn wọ́n wá ní ẹjẹ́ á jẹ́ kí n tó sọ gígé ọwọ́ dẹ̀tọ́ kọjẹ́pò náà ni ó sọ sísọ abẹ́ obìnrin dẹ̀tọ́ fọkùnrin sọ àjọra wọn nínú olè jíjà kí ni wọ́n ṣe fóríkè ògè nínú ìgbéyàwó kí láǹfààní tá a rí lára oríkè àmàjẹ̀gbádùn rẹ̀ ìgbádùn ó ṣe ó ṣe jọ gígé wọn rò pé wa wọn gbélé yẹn ní qiyasun fífi nǹkan jọra wọn tí ò sì jọra wọn ni torí ẹ̀kọ́ sẹ́ẹ̀rì bẹ́ẹ̀. ètò ni pé sọdáàkì tó kéré jù kò lódì wọn ìdínú táwọn ìṣọlá àṣọlá ti sọ fún sàbẹ yẹn pé lọ wá nǹkan kan wá kọdà kó àbí òye wa kò lè tó náà twenty naira ń yé wa torí ètò kéré nu sọdáàkì kò wọn wọ́n ní ṣé ọkùnrin wa lè ké obìnrin lè gbé kí ọkọ kó kí àyà kan àbí súrà kan fóun kọ́ máa jẹ́ sọ́dá kí fóun sẹ́mi pé sọ abé tí a sọ̀rọ̀ rẹ̀ pé anabi ni kó lọ wá òrùka kan wá kódà kó so òrùka rin kó fi ṣe sọ́dá kí fún ìyàwó rẹ̀ tọ́ba eléyìí ò túmọ̀ sí pé tẹ́ máa ń ṣe ìyàwó kẹ́ máa fi òrùka síra yín lọ́wọ́ àdéhìí ò túmọ̀ sí bẹ́ẹ̀ o nítorí anabi ń ni pé yín tó lè dowó kó ṣe kó òka lóní òka rin anabi ò gbà ká lóòka rin torí kó kó ìkó òka ṣèkọ́ni àmọ́ lọ́ọ́ mú wa tọ́ arákùnrin ọwọ́ ni òun ma alukurani wọ́n lè ṣe ọmọ lórí ni àbíbáwò ó lòun ha sórí anabi wa ni zawwajtukaha bima ma'aka min alukurani mo fi arábìnrin yìí fún ọ pẹ̀lú ntọ́ ha nínú alukurani ntọ́ ha nínú alukurani lè sọ̀dá kiri. So ṣé obìnrin náà a lè sọ pé káyà kan fún mi kásúrà kan fún mi ṣé eléyìí lè padà dówó kò lè dówó torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà olùmọ̀ sọ pé ti sàábẹ yẹn yàtọ̀ sẹ́lómi yàtọ̀ sẹ́lómi obìnrin kan ní sọ pé kásúrà tó dọ́hà sàdáàkì òní ọ kásúrà tó dọ́hà sí létí wàá tún fún sàdáàkì nítorí gbóbìnrin burú gan nísìtọ́ bá di lọ́la tó wá fẹ́ yàwó nàmbà tú yàwó nàmbà tú yẹn wá fún ní. forty thousand sọdaki ìyàwó tí ọ̀gá sóràtò dùhà fún wa gbọ́ kí ni ó ṣe ó tí ì san sọdaki tó síbẹ̀ ọ̀nà ní dùhà lọ fẹ́ dùhà kọ̀ wọn ni fọlọ́pọ̀ fún ní sọdaki rẹ̀ kọ́ wa tó ka sóràtò dùhà fún wọn ní bò mùsùlùmí ó sì máa àhà

torí pé ńgbà mi bídí àlásán lọ máa wí àwọn àwíkúwì ó lè máa gbé yà Latif yà Latif yà Latif yà Latif kò sínú súnà kọjá kọ́ kanu orúkọ ọlọ́ọ̀lọ́ kan mú lọ wọn á pè lápẹ̀túnpè ó ń pè lápẹ̀túnpè bídí àná yà Allah yà Allah yà Allah bídí àná àbí rúgbẹ rúgbẹ rúgbẹ rúgbẹ bídí àná so eléyìí ò sínú Muhammad sallallahu alayhi wa sallam sẹlẹmi ó lè jáyà ó ní Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm Allahu kí ló dé tó jáyà tó ni bàbá àwọn ní káwọn máa ṣe bàbá yìí wò kọ̀rọ̀ pé wa tó ń torí ẹ̀ mùsùlùmí ẹ̀ sincerity tó bá ní ìmọ̀ sí ìrànlọ́wọ́ kájú òtítì gbà. ẹyẹ mọ àwọn àdúrà tó wà lọ́tọ̀dọ̀ anabi sallallahu alaihi tó ń jọba ti sọ báyìí dáadáa báyìí retí rẹ kí sípò sọgbà tó náà ti sinsari ti bá wa yóò sẹ náà ni gẹ́gẹ́ anabi sallallahu alaihi sọ àdúrà àpọ́njú ìdààmú àti wàhálà ìpọ́njú ò bá mùsùlùmí ìdààmú ò bá wàhálà bá sàdúrà yìí lọ́wọ́ ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي تبات سيبان أنا بني ونسى أفكي كنت ينقو صلى الله عليه وسلم تبات ولك وانت تو èmi máa fẹ́ wí kọ́ pọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tí n bá ti nọ́mbà yìí tí màá wù tí n ti lè nọ́mbà yìí tí màá wù ó ti di bẹ́dà bẹ́dà tó ń ìdọ̀fìyà ntí mo fi kún lọ́sọ̀ọ́ di bẹ́dà àmọ́ mo fẹ́ wí kọ́ pọ̀ nfi nọ́mbà sí súnà náà eléyìí jẹ́ bó ṣe jẹ́ mìíràn wọ́n á ní sí bàbá lè jogún ìyàwó ọmọ rẹ̀ láti bọ́ síbò kò lè jogún rẹ̀ ó jìnnà púpọ̀ náà wọ́n ní ṣé obìnrin sólè ṣàìdáná fọ́kọ rẹ̀ nítorí ìjà tí ń bẹ láàrin wọn a ti sọ pé tí ó bá sí ìjà náà kì í ṣe dandan kó dáná àmọ́ ń tọ́ dání kó dáná fọ́kọ rẹ̀ àbí òye wa ìjà wa wà ọ̀dáná sẹ́mi kó ní rízìn wọn náà lọ wọ́n jẹ ráńtà ni ọjọ́ bó ti ṣe jẹ́ ni se obìnrin lè kọ orun sọ́kọ rẹ̀ bẹ́ẹ̀ ni tọ́ba kọkọ lẹ́kọ̀ọ́ ni torí káwọn mọ̀lẹ́kọ̀ lè máa làánà rẹ̀ a islam lágbára ò ń bínú ọkọ islam tún sọ pé ọ̀gbọ́dọ̀ kọ̀yìn sí ọkọ tọkọ bá lọ ya tó ti pẹ́ ń bínú ọ yà gbé bínú mi ọkọ tó máa bọ́ọ̀lù àìjẹ́ bẹ́ẹ̀ mọ̀lẹ́kọ̀ máa ṣépè fún tọ́ wọn ní sẹ wọn lè múra wọn lọ́rẹ̀ kí tó fẹ́ra wọn rárá o wọn lè múra wọn lọ́rẹ̀ kaburú ọmọ ṣẹlẹ̀ wọn lè múra wọn lọ́rẹ̀ kaburú ọmọ ṣẹlẹ̀ kódà aburú ńlá máa ṣẹlẹ̀ ìyẹn zina àìmọye sebe àjọjọ rẹ ara wa ni sọ ayé ká máa dunra wa ni tá máa fẹ́ sebe àjọjọ rẹ ara wa ni ìtìsí náà fi ti tóyún tóyún àṣetáni fi wọ kò sáyè fún ọ̀rẹ́kọ̀rẹ́ rọ́tẹ̀ ń bá yẹn cut shape and all this. ntẹ́ ṣe ni pé mo fẹ́ fẹ́ ọ wọn náà sì gbà pápápá ni kọ́mọ́gbàsíkò obìnrin tó fẹ́ fẹ́ náà lọ kọnu sí ọlọ́sìn ni kọ́ gbà bàbá rẹ náà sì láwọn gbà bàbá rẹ̀ sì rí pé èèyàn dáadáa ni wọn ìdílé ti wáyé sì dájọ́ pé tọ́ bọ̀ ọmọ àmúyàwó ẹ ó ti parí nù so àmọ́ ẹ náà mo fẹ́ tún gẹ́ẹ̀tì wá rẹ̀ because tí mo gẹ́ẹ̀tì kò tí ì tó irọ́ lásán kò sẹ́ni tó lè dára wọn mọ̀ ṣáájú kẹ́ tó fẹ́ra ìwọ máa gbé rẹ pamọ́ wọn ò ní oníjó wọn dọ̀ mọ̀ páhùn ní ọ kó tó délé olóò máa gbé rẹ pamọ́ oníjó wọn dọ̀ mọ̀ kó náà ìwọ wọn ọ̀dá títí tí èdèlé bọ́bá délé tán èéfín ni wà kò sẹ́ni pamọ́ àṣírí ọ̀ wá tù àṣírí bó ṣe rí nì pé bó ni wọn náà rí ìbọlọ ń padà tó àṣírí tiẹ̀ náà so torí ẹ ọ̀rọ̀ pé mo fẹ́ dá a mà kò sí torí ẹ kọ́mọ pẹ̀ kọ́mọ jìnnà tẹ́ bá ti ríra yín tẹ́ wúra yín ẹ̀hẹ́n wọn á ní olùgbà tó bá parí skul eléyìí bẹ́ẹ̀ náà àdánwò tó bá wà láyè sí sẹ́wọ̀n kó tó bá parí skul wọn lò olùgbà tó bá parí sáfìsì tó bá parí sáfìsì olùgbà ọba rí sẹ́ wàláì mùṣkíl tó bá rí sẹ́ owó ọdún kan lọ́sẹ̀ rí èlò la ná lówó sukuu rẹ̀ kò tí ì dágbára ìwọ so gbogbo orí eléyìí wàhálà iná àdánwò tó dé bá wa ni wọn bá ti rọpò ẹjọ máa lọ jàre ilẹ̀ obìnrin kìí gbé èso àsìkò tí gbogbo èèyàn gba ti ah no masha allah kìnìkà ọjọ́ kan bọ̀ tí gbogbo èèyàn kí ni ó ti tán gbá so ilẹ̀ obìnrin gbé èso tọ wọn ni tóbìnrin lè gbé mo fi sọdá kèmí tọrọ fún ọ nítorí pé ó nífẹ̀ẹ́ ọkọ lẹ́yìn tó bá gbà tán kí ẹsẹ̀ kó tó gbà ọ́. lẹ́yìn tó bá gbà tán ọwọ́ àlọ́ yọ̀ǹda nǹkan yìí fún ọ̀nà ẹ̀ ọlọ́run ní ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ mọ́ yọ̀ǹda fún ọ lọ́mà àmọ́ lẹ́yìn ìgbà tó bá gbà tán kéésì pé kó tó gbà áá ẹ má ṣèbẹ̀ torí pé lọ́la obìnrin yọ padà sọ pọ̀ ọ̀sán àtọ́ bá gbà tán tó wá yọ̀ǹda rẹ̀ tọ́ wọ́n ní sóbìnrin lè ṣe irun rẹ̀ orí rẹ̀ ń dáadáa artificially ah ọlọ́mọdé àfọwọ́ ara ṣèrà wá wéré kí ni ń da mbẹ àní irun orí rẹ kò tún ṣe nínú àdìsí anabi sallallahu alaihi wasallam tábù dàwúdà gbà wá wọn ní ẹni tọ́lọ́ wọn bá bá fún un tó bá fún nírun falya'taniya bihi kọ́ ya mójútó man kana lahu sha'run falya'taniya gbogbo ẹni tọ́lọ́ wọn bá fún kó mójútó kò sínú mímójútó òun pé kọ́ dáadáa láì sí irun orí rẹ artificially kí ló ń dánú orí dada gan tó fi fẹ́ sọtì ẹ náà di dada àwọn oògùn lásán ẹ mọ̀ pé dada yẹn oògùn ni tọmọ wo wọn bí dada irọ́ lásán ṣe mọ̀ pé kámá yarí kámá yarí kámá yarí kámá yarí ní irun fi kí ni ní fi di dada wọn á lọ di wàlí wàlí kẹ tani wàlí àṣẹ tani wọn ní tọkọ máa ń ràn ìyàwó lọ́wọ́ sọ́tọ̀ kí ìyàwó máa sọ ọ̀rọ̀ ọkọ lẹ́yìn láì dáa pé ẹ yóò ti fọ sọkí tó délé o pé sọ́tọ̀ kí ìyàwó máa sọ bẹ́ẹ̀ kọtọ o àfi tó bá gbọ́ kò sì sínà ní gbogbo níta bá gbé pamọ́ àṣírí ó tu jọta sì rí bá tu sọkọ tiẹ̀ bọ ọ nù yóò tún lù ọ fa kò sì ní ràn ọ lọmọ tọ wọn ní sáwọn lè kópa nínú òṣèlú Nàìjíríà lábẹ́ òfin Ọlọ́run gbogbo ń tẹ́lẹ̀ bá ṣe tí ó mú yín takotọ́ lọ́n ẹ gbọ́dọ̀ kópa ń bẹ̀ ẹ gbọ́dọ̀ kópa ń bẹ̀ ẹ̀yin ti mọ̀ yín pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olóṣèlú tó ní ká ìdìbò fáwọn torí pé mùsùlùmí làwọn táwọn bá débi àwọn ọ̀ràn ọ̀rọ̀ àwọn mùsùlùmí lọ́wọ́ ṣé wọ́n ti ràn lọ irọ́ lásán kò tí ì débẹ̀ ẹ bá ti débẹ̀ tán ní sẹ́ ah ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ sẹ́ ah ó lè ju bẹ́ẹ̀ lọ abẹ́ ẹ̀kọ́ mi tó <laughs> irọ́ lásán tó ń jókòó lé ẹgbẹ́ jẹ́gẹ́dẹ́ rẹ ẹni tó bá fẹ́ ṣe kò sí tọkàn á pẹ̀lú ẹ̀ o àbí òye wa yíṣà aláṣọ kíkọ́ lọ gbá pòtì o sùtọ́ kan wa o. Hmm. wọ́n ní sèyàn lè sáńlé fún yà o sáńlé bá o báwo máa jókòó lé rẹ náà ni wọ́n ló nílé ìyàwó wọ́n ló gbé wọ́bẹ̀ ọ̀ wá ní sáńlé fún ìyàwó rẹ̀ gbogbo obìnrin táwọn máa ń fi fẹ́ kọ́ gbọ́rọ̀ táwa náà ṣetán láti kọ́ ọ lẹ̀ àwọn súnmọ́ àwọn súnmọ́ láti pàkíyèsí rẹ̀ torí tí wọn náà bá ti sá fún un ní tó ẹ padà kọra yín náà nítorí pé àìrí rẹ ni kìí jẹ́ kọ́tẹ̀ ọ̀tàn tẹ́ ẹ bá ti ríra yín ọ̀tẹ̀ onítàn àmọ́ tẹ́ ẹ bá ríra yín ẹ rí i pé ní ìsìn akramakumullah àtẹ̀yìn máa ń bá yàn jà tọ́mọ àníkí ni bẹ́ẹ̀ láàrin yín àti lágbájá náà ẹ má jẹ́ ń sọ̀rọ̀ ẹ má jẹ́ ń sọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé jà wọ́n nítàn mo rò pé yẹ yín bá fi lè tẹ́yìn bá fẹ́ kíjọ ọ̀tàn ẹ wá gbogbo ọ̀nà tí ó fi sọ̀rọ̀ náà wàláhì tó bá ti lè sọ̀rọ̀ báyìí jọ ọ̀tà náà torí pé ní ọ̀rọ̀ ti sọ ẹ̀rí bíi tẹ́tì mu ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mi kọ́ra mo lè kójú báyìí lọ ni àmọ́ tí o bá sọ̀rọ̀ ìjọ lè ṣe parí torí ẹ tí ìbá ti pé wọn náà bá ti ṣe tọ́tọ́ kọ ìyàwó rẹ kí lọ́n sá fún sí kí lọ́n sá fún sí ẹ̀rí pé tẹ́yàn máa ń bínú tẹ́yàn ń bínú tẹ́yàn ń bínú ìyàwó èèyàn gan tó bá rí kéèyàn ń bínú òun náà mọ wá kéèyàn sọ̀rọ̀ ẹ ẹ sì sọ tí mo ṣe ó lọ sọ́ra rẹ o yín tí mo bá ń náà ní nígbà ẹ ọ̀dà ẹ má bínú àbí òye tọ́ba ti bẹ̀rẹ̀ sọ nígbà tí wọn náà nígbà tí wọn náà tó ń ṣe báyìí bẹ̀rẹ̀ ìjà ti tán nù inú yẹ ọmọ mi ọmọ láti jẹ kọkọ rẹ ti lè nǹkan kánú tó ṣe ìjà náà náà la sọ pé tó dáa jù náà ní pé kọ́kọ́ àtìyàwó ọmọ ẹgbẹ́ oṣù máa sọ̀rọ̀ wàhálà wọn wọ́n má jẹ́ káwọn èèyàn máa bá wọn dá sí torí táwọn èèyàn bá ti dá sí wọ́n dá sí dànù ni àmọ́ tó bá kẹ́yìn lẹ́yìn máa bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ̀ wàhálà ó tètè máa tán wàhálà ó tètè máa sọ̀rọ̀ eléyìí jẹ́ báwọn.